الذي بنعمته أصبحنا على فطرة الإخلاص وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọba tí ó fi jí wa sáyé láàárọ̀ tòní pẹ̀lú àánú rẹ̀ jíjẹ́ ayọ̀ wa ìtàgbára wa ìtọ́gbọ́n ló wá bẹ́ẹ̀ ni kì í ṣe ètè wa bí kì í ṣe gbogbo ọlọ́run subhanahu wa ta'ala. atọ ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún aṣáájú wa alẹ́gbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni tó lu ara ní àánú ìkẹ́ ti gbogbo ayé pátápátá nínú ọlọ́wọ́ àtàlékún kẹrẹ àti ìgẹ̀rẹ̀ fún aṣáájú wa alẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí káàrí gbogbo olùtẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba aláàpẹ̀lú dáadáa títí lọ di ọjọ́ àjíǹde àárín pé nǹkan ìmọ̀dàlẹ̀ áṣọ ìdí oṣù kẹfà òun ti tẹnu olù báyìí èyí tó jẹ́ pé oṣù tó tẹ̀lé náà ni oṣù rọ́jà tí ó gbajúmọ̀ láwùjọ wa pẹ̀lú ìfàwé àwùjọ láti yànnà náà fún wa pé gbogbo ẹ̀gbọ́n wa tó wá. lórí ọlá tí ń bẹ fún oṣù ọjà mi ma gbà wẹ́ ń bẹ́ àwọn wa tó láàyè tí ò sí gbára ní rárá fi látara bẹ́ẹ̀ òun náà ní pé kò sí ààwẹ̀ kan níbẹ̀ tí monde àti ọjọ́ ni àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ a ti parí tó ní ṣe pẹ̀lú fèjì ìsìnlẹ̀mọ́ yìí èyí tó jẹ mọ́ pípalẹ̀ òfin wọn nílẹ̀ a sì ti mú àwọn àlàyé àwọn onímọ̀ wá lórí rẹ̀ níbàámu sí àyà kúrò àti hadith alẹ́gbọ̀n Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀rí agbọ́nrin tí a fẹ́ gbéyẹ̀wò lábẹ́ rẹ̀ tí ó tẹ̀lé òun náà ní jẹ́ àtàwí ìsìlámì ogún jíjẹ nínú Islam tí a bá ń sọ nípa ogún jíjẹ nínú Islam a mú wá lérè pé láwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí tí ẹ bá fi ń jẹ́ mùsùlùmí tó yẹ kó mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ogún jíjẹ èsì ta lè ṣàlàyé ní irú agbọ́n ibáyìí bí èsì pé iṣẹ́ kíláàsì gbẹgbẹ ni pọ́nbélé ìfẹ́ ṣọ́ọ̀kì ìfẹ́ báyọ̀ ní àwọn nǹkan yẹn ṣùgbọ́n lábẹ́ pé yẹn jẹ́ mùsùlùmí àwọn òkúta ń bẹ tí ọ̀yẹ́ kó kó o lábẹ́ nǹkan yìí tó yẹ kó gbọ́ yé látàrọ̀ ọ̀tára ìṣòro lọ́wọ́ àlùfẹ́lá tó fi yé wa pé wà yóò di ìlà òbí fẹ́rọ ìgbà tó o fi dì í tó ló ń bá wo dáadáa rò yẹ yóò jọ gbẹ́sẹ̀ rẹ̀ lágbóyé yóò jọ gbọ́yé lágbóyé tó àgbọ́yé tí a bá ń wọ̀ nípa jíjẹ ogún jíjẹ nǹkan tó ti wà tó ti ni kọ̀ọ̀kan náà ní tí wọ́n máa ń gbà jẹ ogún wọn tí a bá wò lákòjúwe kó tó di pé ọlọ́run bá gbé àdéhùn Muhammad lé àwọn lárúbáwá wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n máa ń mọ̀lẹ́bí nínú ọ̀nà tí wọ́n máa ń gbà jẹ ogún ni ṣùgbọ́n mọ̀lẹ́bí tí wọ́n máa ń gbà jẹ ogún yìí kì í ṣe pé gbogbo mọ̀lẹ́bí wọn ni wọ́n máa ń jẹ ogún ara wọn bí kì í ṣe pé àwọn alágbára ni wọ́n máa ń sábà jẹ ogún ẹ̀sẹ̀dálẹ̀ ọkùnrin tó ti gbàlágà ọkùnrin tó ta agun tó lágbára àwọn máa sábà jẹ ogún nínú ìgbàgbọ́ aláwọ̀ wá ni pé kò èso obìnrin ló dúdú jẹ wọn ò ní obìnrin ò lè gan sí kò sì lè jagun wọn máa ń rẹ́lẹ̀ obìnrin ní ogún jíjẹ tí islam tó dé bẹ́ẹ̀ lẹ́ẹ̀sì ni àwọn alágbára ń wọn wọn a máa ràgàdo ogún ẹni tó bá kú nínú wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀sì ni àwọn àlìyẹ̀wò àwọn náà tọ́jẹ́ ẹ̀wù bí àwọn náà jẹ́ ẹni tó ti pé àwọn ọkùnrin wọn iná ẹ̀ ni wọ́n máa jẹ ẹ̀rù tí ọba tí ọkùnrin nígbà yẹn ni ọkàn àwọn obìnrin wọn a sì rí pé nínú àwọn ìlànà àwọn òyìnbó wọ́n ní àwọn nǹkan tí wọ́n ń gbè ní tẹsẹsí àní tẹsẹsì kí ni àwọn nǹkan yìí túmọ̀ sí ẹni tó fi pé nígbà tí èkó láyé ọkọ kalẹ̀ pé tí n bá ti kú ẹ bá ń sáyé lẹ́sìn bá ń pín ogún mi ìyẹn tó ń pè ní wíìlì irú ẹni yìí wọ́n ó tẹ̀lé lánàá yẹn lábẹ́ òfin so lábẹ́ náà ìtẹ́sẹ́sì ẹni tó ṣe pé nígbà tó ń ṣe kí ni tóun kú láyé ọ̀pọ̀ nǹkan lẹ̀ lọ sí òkú láyé pé ọ̀nà tí wọ́n gbà fi ogún òun mi lágbẹ́dẹ́ ni kó mú kẹwàá ìsàmàlù ní kọ̀ọ̀kọ́ lẹ̀. ṣùgbọ́n lábẹ́ òfin wọn náà wọ́n wá wò pé nínú customary law báwo ni wọ́n ṣe ní káwọn òfin tàbí kí wọ́n wo kí ni tí ó jẹ́ bí òfin kan tí ilé ẹjọ́ ti gbé jáde tó bá rí ntí ilé ẹjọ́ ti gbé jáde gẹ́gẹ́ bí òfin nígbà tí wọ́n ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ mú máa rí fáàtì gẹ́bí pírẹ́sẹ̀ntì lórí àlámọ̀ yẹn bákan náà òun náà ni pé. nílẹ̀ yorùbá yorùbá dẹ̀ ní àwọn ọ̀rẹ́ tó máa ń bá àti gbogbo wọn wọn ni tí wọ́n ń pè ní ìdí igi wọ́n ti ní orí òjòrí kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìdí igi òun náà ni pé nígbà tí òkú bá kú wọn ò wòye ìyàwó tí fi lẹ̀ ọ̀nà ìyàwó yìí ni ogún sí ọ̀nà ìyàwó yóò máa lọ gba ohun bá bọ́ sí ọwọ́ ìyá rẹ̀ a rí i pé òkú tó kú lápèjúwe tó níyàwó méjì níyàwó méjì yìí ẹnìkan bímọ ọ̀kan ẹnìkan bímọ mẹ́fà àbí méje wọ́n wá pe ogún yẹn bá tẹ̀ ọmọ ẹ̀yọ̀ kan yẹn òun rẹ̀ ikú ó bá ní ọlọ́mọ rẹ̀ ni ni wọ́n mú rí i pé àbòsí hàn hàn iná ẹ̀ ìyẹn ni ò jẹ́ kí sẹ́rí ọlọ́run ọba kò fara mọ́ àwọn nǹkan yẹn bákan tí yóò bá tún ní nǹkan ń pè ní orí òjòrí èyí tí wọ́n ka gbogbo ẹni táwọn òkò yẹ kó wọ́n ka gbogbo wọn àwọn tí wọ́n yẹ yìí nínú òfin ọlọ́run àwọn bá lẹ́kọ̀ọ́ sí ìgbà tó lọ wá pin wọn kálukú ó ti kí nínú yóò kó tiẹ̀ tàbí kí àwọn kó àwọn nǹkan yìí nígbà míì sì ni alágbára máa wà nínú mọ̀lẹ́bí ilẹ̀ tó ṣe pé gbogbo tí ogún yẹn yọ èyí tó bá yìí òun yóò kó gbẹ pátápátá irú ìṣesí yìí náà ló ti wà kí lọ́lọ́run fi ń sọ pé wàlá dákùlù àbúwárà lè yẹ ká àmọ́ bólúmọ̀nì ẹ má jẹ ogún àwọn ọmọ orúkẹ níjẹkújẹ mọ́ ìnàmá ya kùlù nàbí ibùsùn ní mẹ́rọ̀ àwọn tí wọ́n jẹ nǹkan yẹn ọlọ́run ní ilé ni wọ́n jẹ wọn ò kó fàyè ti padà bọ̀ wá wọ inú mẹ́rẹ̀ mi. so fi ń ṣe ìwádìí tí a bá rí ní ilẹ̀ àwọn Ìgbò náà àwọn náà máa ń fi àwọn nǹkan yẹn èyí tó ṣe pé wọ́n ní àwọn ìlànà táwọn náà fi ń jẹun dún wọ́n ní nǹkan tó ń pè ní ọ̀pálá tó tó ṣe pé ẹni tí ó bá jẹ́ bí ọmọ àgbà lọ́dọ̀ wọn ilé báyà family house látọ̀júwe tí bàbá wọn kọ́ tó gbogbo nǹkan yẹn pátá ti ń bẹ́ẹ̀ òun yóò jọba lórí ẹ̀ ẹnìkan ò ní bá dù nínú àwọn òṣìṣẹ́ míì ń gbà míì nínú ilẹ̀ Ìgbò òun ni pé ọmọ bàbá mi tó bí ọmọ yẹn tó bá bí mo obìnrin ọmọ obìnrin yẹn lè lọ lóyún níta kò tí ì lọ́kọ o tó wá lóyún níta tó bí ọmọkùnrin ọmọkùnrin yẹn yóò wá gbé wálé fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ọlọ́mọkùnrin kẹ́kẹ́ ọmọkùnrin tó bá wá gbé wálé yẹn òun ni ó máa yóò máa ṣeré ní lọ́dọ̀ bàbá rẹ̀ ọmọ yóò wà nínú ilé yóò máa gbé bẹ́ẹ̀ tó tọ́jọ́ yìí pé òun ó jogún ilé níbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ àgbà ọmọ àgbà pátápátá a máa jẹ gbogbo ojú pátápátá nínú òṣèṣì wọn oríṣiríṣi àwọn òṣèṣì ní bẹ ní ọ̀dọ̀ tí náà káàkiri káàkiri káàkiri pẹ̀lú àwọn ìwádìí léyìí tó fi hàn wá nípa pé gbogbo àwọn ìlànà yìí pátá jẹ́ ìlànà tí ò bójú mu ìrọ̀lọ́wọ́ ọba àlekè ọláti wá sọ pé lùdìjáàlì lẹ̀ sí ìbò wà lùdáàlì ọlọ́run ní àwọn ọkùnrin nínú mọ̀lẹ́bí wọ́n nípìn tó yẹ kí wọ́n gbà nínú òbí wọn bá fi sáyé ọmọ ọkùnrin wọn nípìn lè wà bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin olúwa tó yẹ káwọn ní ọgbà nínú ogun bàbá wọn nínú ogun màmá wọn bákan náà ni pé wọn akọrọbùn olúwa ní àwọn tó jẹ mọ̀lẹ́bí àwọn náà nìkín tó yẹ káwọn ní oṣù kìíní o tó yẹ kí wọn gbà àwọn wa ní àwọn mọ̀lẹ́bí tó ṣe pé wọn gbà nínú ogun bákan náà ni pé àwọn mọ́jẹ̀mú wo ilé ẹ̀ ni ó dùn ọ̀pàpọ̀ mọ́ pípín ogún àwọn nǹkan wọ̀nyí òwúrọ̀ ẹ̀ nìkan tí á máa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n àwọn ọ̀la a gbọ́dọ̀ mọ̀ pé ntí ń jẹ́ ogún ọjọ́ ẹ̀ka tó ṣe pé òkú fi sílẹ̀ tí sẹ́yìn ọlọ́run bá wá ṣàlàyé ọ̀nà tí a gbà pín àwọn nǹkan yẹn ogún kí ni nínú àwọn torí pé nínú fífi ogún yìí ìlàjì wọn ló jẹ ìlàjì wọn ni nínú àwọn ìgbà wákàtí tó lẹ òun náà ni pé ẹgbẹ́ wọn yẹ kí n lè pé ẹ rí ti ń jẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó kú láyé ni bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ogún pípí yóò di ìmọ̀ tí ó fẹ́ láwùjọ tí ó parẹ́ débi tí àwọn èèyàn máa jà láàrin ara wọn àti ní ìràwọ̀ tí ó lè dájọ́ pé nínú òfin ọlọ́run bó yẹ ká ti pín ogún nì tí a bá wò á rí i pé ń tí a ò rọrọ kúrò níbẹ̀ òun náà ní ogún pínpín torí pé ọlọ́wọ́n bá gbogbo ògbà pátá lọ́wọ́n bá ń ṣiṣẹ́ rẹ̀ tẹ́tà bá ti kúrò láyé ìtẹ̀tẹ̀rẹ̀ ni ó fi ilẹ̀ yálà ó tó sí àbí òtó pín fi ilẹ̀ yẹn tí a o. torí kí ìwọ ṣe bó ṣe wù wú yìí yóò jẹni tí ó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run àfi kí ìwọ ṣe bẹ́ẹ̀ ni tó ní ìtẹ́ṣe ní ká ṣe èdè ìṣọba àlá ọlọ́run bá ti gbé ìlànà kalẹ̀ fún wa tó ní ká gbà ṣe ogún ẹ rí ogún tí a sọ yìí nígbà tá a sọ pé ìlàjì mọ̀ ni tó ní gbogbo ọmọ tá a máa ń pátápátá láyé ó ní í ṣe pẹ̀lú ìgbà tí yẹn ń tẹ̀lé lórí rẹ̀ ni gbogbo ọ̀pá tá a máa ń ibi tá a ti lò ìgbà tá a bá ń tẹ̀mí lórí ilẹ̀ ni ṣùgbọ́n nígbà tí yẹn bá kó láyé ìmọ̀ ogún pínpín òun ló kó gbogbo ìtẹ̀mí pé yòó sí ní ayé mọ́ èyí ló fi wá jẹ́ pé ìtẹ̀mí méjì náà lè ní ìtẹ̀mí pé ń tẹ̀mí àti ìtẹ̀mí pé ó kó láyé bẹ́ẹ̀ rẹ̀ tí wá ni pé ìdí ń jẹ́ ogún ìta àlejò kí ni ta lè rọ̀ kúrò níbi àwọn nǹkan yìí ni ọlọ́run ọba àlejò ọlá ó sì wá ní àwọn hikima èyí tí ó so papọ̀ mọ́ ogún jíjẹ hikima yìí òun náà ní ìfẹ́ tó ti bùkátà sí alo a rí pé nínú àwọn tó ti darí ayé rí wọ́n ní nìgbọ́mù kan tó ń pè ní ànìgbọ́mù ìṣirọ́tì ànìgbọ́mù ìṣirọ́tì ìyẹn socialism tí wọ́n máa fi rẹ̀ pé ẹnìkan ò dá nǹkan kan ní ẹnìkan ò lè dá nǹkan kan ní lábẹ́ òfin yẹn ìdílé ọ̀sálítì so tí wọ́n bá fẹ́ pín nǹkan gọ́ọ̀mẹ̀ntì ni ọ̀yà máa fáwọn ẹ̀ ní nǹkan pé ṣùgbọ́n pé lágbájá wá ṣiṣẹ́ ó dá nǹkan nípa rẹ̀ kò lè dálé kọ́ lábẹ́ òfin yẹn kò lè dálé rà ee lórí àwọn nǹkan tí èrè fi yẹn máa ń dá ní kò lè dá nǹkan kan ní ìjọba yóò ní gbogbo nǹkan ẹni ọba wùyọ́ máa kú ní nǹkan àbí gbogbo báyìí ló ti ẹ tó kí ìjọba máa kó fún wọn ètò kan lélẹ́yìn ẹ̀ náà nínú ìṣẹ̀lẹ̀ tó ti lọ lórí ayé so àwọn nǹkan yìí inú nǹkan tí islam ṣe kí ni o islam tako ni torí pé islam fẹ́ kọjá pé òun kálukú ọkọ̀ ìṣó property rẹ̀ bẹ́ẹ̀ ni a sì ní nǹkan ní ìlàjọ omi papọ̀ a máa rẹ̀ ní abẹ́ òfin so ní kúkúrú òun náà ni pé ṣẹlẹ ọlọ́run bọ̀ fẹ́ kí tí èyí bá fi lẹ̀ kó dègbé kò kó dègbé ọwọ́ wá mú àwọn ìlànà tó fi kalẹ̀ fún wa lórí ọ̀nà tí a máa gbà pé ní a ní ẹni tí máa jogún nínú ọkùnrin a sì lẹ́ni tí máa jogún nínú obìnrin tí gbogbo àwọn ẹni máa jogún papọ̀ àwọn olókùn bí àwọn nínú ọkùnrin kó tó di pé abẹ́rẹ́ sí máa pín tó ṣe nǹkan mùsùlùmí ta láti gbóyè òun náà ni àwọn yìí fún bàá jẹ pé a máa jù sí ọ̀pìn òfin ọlọ́run bá àlejò ọlá ń jẹ tó farabalẹ̀ kí ni tó sí ọwá di gbé àádọ́ àmọ́ ní ọ̀rọ̀ àwọn tó máa ń pé dúró

fáàtù kúlẹ̀ ti hàkì ní akọ̀wò látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀dọ́ bá wà ní ìpínlẹ̀ níbi ilẹ̀ ẹ̀fún wọn ẹ̀fún wọn orí kọ́ lọ́wọ́ fún gbogbo ẹlẹ́tọ̀ ní ẹ̀tọ́ pátápátá ọlọ́run nínú àpò bẹ́ẹ̀ làwọn ṣàlàyé ẹ̀fún wa eléyìí òun kí á tẹ̀lé kí á ní ọlọ́run àkórí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ta kó pẹ̀lú pé báyìí láti máa tó báyìí láti máa tó ó pé ọ̀gbọ́n ìpínlẹ̀ lórí ọ̀rẹ́ tó máa gbà pé àwọn ní wọn ni ṣùgbọ́n ẹni tí ó jèrè òun ẹ̀rọ ìfọ́kẹ́ ní ìfọlọ́wọ́ àkàlẹ́ ìfẹ́ pé ọlọ́run ìdájọ́ ilé ìlú náà ti ń gbé kọ̀ọ̀kan wa mo bí àtìmá lọ sí àwọn àgbẹ̀ ìṣọ́lọ́ àánú ẹ̀ ọlọ́kùn iṣẹ́ ìkọ̀ọ̀kan wa kọ́lá àwọn tó jẹ́ mùsùlùmá àwọn lè bá àwọn àrùn tó lọ́nà òkú wọn lẹ́wọ̀ àdáwọ́ lè wá ọjọ́ ìwọ̀n ti dáadáa àbẹ̀wò sàkárà ọ̀sán alákòókò àwọn mùsùlùmá àforíṣi ọba akẹ́wọn wọlé agbára àwọn aláwùjọ rẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا الكبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرس الشقاء وسبيل القضاء وشماتة الأعداء